الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم إحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته akira wa káàbọ̀ sórí ètò alhayatu sa'ida láti kan nílé iṣẹ́ sbs 96.9 ètò tó wáyé nínú oṣù ramadan látàgùn méjìlá sí méjìlá àbọ̀ kí a mọ̀ pínú pé ó dìrí díẹ̀ kí a tó bẹ̀rẹ̀ a ń dín ní àlejò tuntun àrọ̀tọ̀ ní ìní ṣékọ̀wá ibá sálámà lálẹ́ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Sheikh wa ti agbọ́ sálámà wọn ni Sheikh wa Abdulrahim bin Abdulhamid. Àwọn ni wọ́n sálámà sí wọn. Sheikh wa níbi tí in tí afẹ́kẹ́ bá gbéyẹ̀wò lénìí. Afẹ́kẹ́ bá wa sọ̀rọ̀ nípa pàtàkì Tawhid. Pàtàkì Tawhid. A ní Tawhid yàrá pé tàwídì èsì di yorùbá bàtà ní pàtàkì tàwídì àìpé ẹ̀rọ àgbọn kí ni wọ́n pè ní tàwídì yìí ná ká wá di mọ kí ni pàtàkì rẹ̀ gan ẹ̀rọ àpẹjẹ abẹ̀rẹ̀ láti kí ni tàwídì wọn gẹ́gẹ́. alhamdulillah bismillah alhamdulillah wa salatu wa salamu ala rasulillah al-imam barakallahu fikum ẹ̀yin lẹ́sẹ̀ ti èsì ẹ̀yin náà lọ́lọ́ kí ẹ máa ṣe ti ọdún ni ọlọ́jẹ́ kí báyìí pọ̀ nínú ìsẹ́yìn ọ̀làlá ilaha illallah torí àsìkò tí ó ti lọ mọ́ wa lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe wí pé kí ni n ní atahid hmm. tá a bá wò ó bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ wí pé pàtàkì tawhid hmm. yóò ní wípé àmì ìyàtú tawhid hmm. lọ́dọ̀ ẹ̀yin onílárúbáwá àwa ní kí ni kí ni tawhid gan nítumọ̀ sí wípé gbólóhùn méjìlá gbé kalẹ̀ àwa fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti fi gbólóhùn ẹlẹ́kejì tó ṣe pé alákọ̀ọ́kọ́ làákọ̀ọ́kọ́ pè hmm. òun ló súnmọ́ wa èèwò ní àgbékalẹ̀ alákọ̀ọ́kọ́ hmm. òun ló súnmọ́ wa ṣùgbọ́n ní ìtumọ̀ hmm. ẹlẹ́ẹ̀kejì òun ló súnmọ́ wa òun mo lérò pé ń tẹ wò ó tẹ fi wò ó pé ká kọ́kọ́ sọ nípa tawhid ẹ̀rí tawhid táwọn sọ nípa rẹ̀ yìí iṣẹ́ kan ni eléyìí tí ó tàta tó pò látọ̀dọ̀ ẹnìkan bọ́sọ́dọ̀ ẹnìkan yóò tàta tó pò iṣẹ́ kan ni tẹ́nìkan ṣe fún ẹnìkejì kì í ṣiṣẹ́ tí ọlọ́dàn ni ó ṣe fúnra lára rẹ̀ èèyàn kan ní ó ṣe lóòótọ́ ṣùgbọ́n ẹlòmíì ni ó ṣe fún kì í ṣe pé ara rẹ̀ ni ó ṣe fún ẹ wá rí ẹni àbá ṣe tàwíìdù fún mm. ká fi mọ̀ túmọ̀ tàwíìdù àkọ́kọ́ agbó ọ̀kọ́kọ́ mọ talẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí tàwíìdù a ní nǹkan méjì mm. tó burú kó rajọ mm. pọ̀ fún ẹni tá a bá gbé tàwíìdù fún nǹkan méjèèjì wọn ni láì rí kan ìkan ò dúró hmm. àwọn méjèèjì ní í ṣe pẹ̀lú ara wọn ni hmm. àwọn méjèèjì ó sì wá ń padà wá ń sẹ́rí sí atọ̀hìd hmm. bóyá ká kọ́kọ́ gbọ́ ìwọ̀n nìyẹn náà a ní tá à ń pè ní àlùwáhàdà ìjẹ́ àṣọ ẹni àbájọ tọ̀hìd fún gbogbo ọ̀jẹ́ni tí ó jẹ́ wáhìd àṣọ bẹ́ẹ̀ náà ni a ní tá à pè ní alqahar ìborí ibùbù ọ̀nà lórí gbogbo nkóhun tí kò sẹ́ni tí ó bá fi gagbága níbi bíborí kíkáyà ah. mm. eléyìí òun ní ń tọ́ka sí wípé èèyàn mm. kan ṣoṣo náà ló bu ọ̀jẹ́ mm. torí tó bá fi bá ẹnìkan bá borí ẹnìkan bá káyà tó wá dọ́dọ̀ ẹnìkan tí ò padà borí mọ́ tí ò káyà ìjẹ́ ẹnìkan rẹ̀ ìjẹ́ àṣọ rẹ̀ kò ní ìtumọ̀ kò sì pé ní méjèèjì fi já sí wípé wọ́n jọ ń lọ papọ̀ ni Al-Imam Ibn Qayyim al-Jawziyya ah. alayhi rahmatullah ah. wọ́n sọ nínú kan nínú àwọn tíra wọn wípé wa yatayaqqanu abdu anna al ìyẹn bu ọmọ àmọ̀dájú wípé ẹni táwọn ló káyà hmm. ó káyà hmm. ó káyà hmm. kò bí ọ̀jẹ́ láàyà kó ní ìlà wàhídà ẹnìkan ṣoṣo ló bí ọ̀jẹ́ níbi gbogbo tí bá ń bẹ pátápátá ẹnìkan lágbó ọ̀rí wípé òun ló káyà ẹnìkan ò tún bí ọ̀káyà lọ́dọ̀ rẹ̀ mọ́ kò sì bí ọ̀jẹ́ jẹ́ olùkáyà lọ́dọ̀ ẹnìkan wà á nà wù yastahilu àyàkúnà láwùṣẹ̀rí kò bá a mú kẹ́nìkan bá kó kópa níbẹ̀ kó bá kẹgbẹ́ níbẹ̀ Hmm. bal qaharu wal wahdatu mutalazimani ibi àti hmm. lọ nìyẹn hmm. ó wá ní ohun tá à ń pè ní péyàn káyà yìí àti ìjáso méjèèjì yọ̀wà papọ̀ ni wọn ò ṣe túká àwọn olùmọ̀ sọ wípé tá a bá ń rí alqaharu alqaharu nínú Al-Qur'an Al-Karim ká tó rí gbólóhùn ni orúkọ ni àkọ́kọ́ rí al nígbà tán wá wíbẹ̀ àwa lọ ṣàkíyèsí àwa rí i pé lóòótọ́ lódodo nínú Al-Qur'an Al-Karim ọ̀nà bíi mẹ́fà ò ní alqaharu ti wá Hmm. ó sì ṣáwájú wíwá rẹ̀ hmm. gbólóhùn alwahidu ẹ mọ̀ rí alwahidu lqahhar alwahidu lqahhar tó lásìkò tó ti lọ hmm. bóyá káfí yóò ṣe tàlọ́ àwọn ọlọ́mọ kéwú káà náà lọ síwádìí nínú Al-Qur'ani Karim eléyìí wọ́n tún mú asúnmọ́ Kùránì oṣù Kùránì làwáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èèwò nínú ọ̀nà tá a sì fi máa bá Kùránì lò òun nìyẹn yìí wọ́n tún máa jẹ́ tọ́pìkì tàwọn kan lọ́dọ̀ tí yóò ní àjò yé wa wípé àṣẹ ẹnikẹ́ni tábà sọ wípé a ṣe tàwíìdù fún ó hmm. bọ̀ jẹ́ ẹni tó ti já sí pé àso ni hmm. ó sì ka gbogbo nǹkan láyà pátápátá hmm. ó kàyọ́ kẹyìn kò á sẹ́yìn fóun ibi títí ẹgbẹ́ yàtọ̀ nu a ní bí yẹn bá káyà kò lè kẹyìn torí pé ẹ̀rù yín lè máa bà mí nígbà tí mo rí yín tẹ́ ẹ bá ti kú lọ́dọ̀ mi tán ẹ kẹyìn kò sí tí mi nílé sọ nípa yín bá a bá bọ̀ bá a lẹ́yìn hmm. tá a dojú ọba tá a sọ pé hmm. ààbò ọba hmm. ààbò ọba náà wọ́n ẹni èébú lọ́ba ni bí ọba ṣe ẹni èébú kò yẹ ká lè rí èébú lẹ́yìn Allahu akbar títóbi fọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala níbẹ̀ yẹn a wà rí pé n tá n pè ní at-tawhid huwa ifradullahi ta'ala bi wahdaniyatihi ká gbé ìjẹ́ àṣọ ọlọ́wọ́n ọba fún un òun ní ìjẹ́ àṣọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká wá gbé e fún un tí ò bá ní ní kò lẹ́tọ̀ọ́ sí ká láti gbé fún àmọ́ ní káwa gbé fún hmm. ní ìjẹ̀mí òwújú ìhà hmm. gbogbo ojú pọ̀nà tí ọlọ́wọ́ bá fi ń jẹ́ àṣọ oníkàbí ṣe kíni kábi gbé àṣọ fún hmm. ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lórí ahọ́n àwọn olùmọ̀ nǹkan àmọ́ sábà fi tú fún wa ó ní ifradullahi ta'ala bi kulli ma yahtassu bihi gbogbo tó bá já sí pé ẹ̀sà tọ́lọ́wọ́ bá ní ṣe ká mọ̀ pín nìkan níbẹ̀ wọ́n tá ń pè ní at ni. Jazakumullahu náà nínú báyà àwọn afẹ́ kí ẹ bá wa mention díẹ̀ hmm. nítorí pé ọlọ́run bá nìkan ẹ̀rọ pé ìfúrọ́dù láìtàlá dìkú ní máa yà tásù bí ẹ̀rọ pé ọlọ́run nìkan ló sí kí ni òun ló dá nìkan òun òun nìkan ló wà fún hmm. irú àwọn nǹkan ogun. Masha Allah ìbéèrè tẹ́ ìbéèrè ìbéèrè tó kẹnu ní alimam gẹ́gẹ́ bí òsè pamọ́ sí mímọ́ yín torí tí kẹnu rẹ̀ hmm. àwọn olùmọ́mú wá wò pé Hmm. àwọn ọlọ́mọ kéwú ń bọ̀ hmm. àwọn tí òtọ́ ọlọ́mọ kéwú ń bọ̀ hmm. bóò la ṣe fẹ́ ṣe tí àgbọ́yé kìíní yóò fi rọrùn fún wa tòun ti bó ṣe tẹnu bó ṣe fẹ̀ tó tí òun sì bí ọmọ gbọ́yé àwa ni ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká wò lọ́tún ká wò lọ́sì bilistikilọ́ bilistikilọ́ ká wò lọ́tún ká wò lọ́sì ká má yọ ibì kankan kalẹ̀ ká wá di àwọn kìíní yẹn ní sọ̀rí sọ̀rí nígbà tí wọ́n wá síbẹ̀ ká wá pín gbogbo tó jẹ́ àso àyà hmm. torí kò kàn dandan ká gbọ́ yé hmm. wọ́n wá jẹ́ kó yé wa wípé mẹ́ta ò ní hmm. sọ̀rí tí n tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó fi sára rẹ̀ lẹ́sà tó pín sí táàtì bí ọ̀bẹ nìkan pín in fọlọ́run ọba alákọ̀ọ́kọ́ pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí kò sí bí olùmọ̀ ò ní tó tí wàá wòye sí ìkíní ìkejì kẹta tó ní ó ṣẹ́kù nínú tí ìsìlámù pè wá sí gbé pé ká fi ṣe àṣọ fọlọ́wọ́n ọba hmm. ó sẹ́kù tí kò kó sínú kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí hmm. bẹ́ẹ̀ náà ni kò sẹ́nìkan tí ó wà dé tí ó sọ pé ah n tí ò sí bẹ́ẹ̀ ti fi kún hmm. kò sí alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú àwọn ẹ̀rí tó rọ̀ mọ́ òun náà nìyí tá à ń pè ní tawhidu ar-rububiyya tawhidu ar-rububiyya kí là ń pè ní tawhidu ar àwọn olùmọ̀ sọ pé gbólóhùn yẹn ó jáde látara ar àrọ́bù sì ní ìkan nínú orúkọ ọlọ́ọ̀ba ìròyìn ọlọ́ọ̀ba ni. wọ́n sọ wípé ìtumọ̀ àrọ́bù kákọ́kọ́ mọ́ òun ni alkhaliku almaliku rọ́ọ̀sìkú mudabbir hmm. ẹni tó dá tó ní tó dá ẹnìkan ọba ní tó hmm. ní pé kò sẹ́ni tó bá dá hmm. òun ní pèsè fún tó dá torí kóun ló dá nǹkan rẹ̀ almudabbiru òun sì ní darí àlámọ̀ ẹni tó dá òun là ń pè ní àrọ́bù àwọn aṣọ wípé nǹkan yìí o ó mọ fọlọ́wọ́n ọba lọ́sọ̀rọ̀ àwọn ọ̀tàlá lọ́dọ̀ ẹnikẹ́ni nínú ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba hmm. ìtumọ̀ wa ni wípé ìfọ̀rọ̀dùn lọ́ọ̀ ìta aládé àfọ̀hánì yìí iṣẹ́ ẹ̀sìn ọlọ́wọ́n ọba hmm. ká mọ̀ gbèfẹ́ nìkan hmm. èyíkéyìí nínú ẹ̀ ká mọ̀ gbèfẹ́ nìkan ìsọ̀rí àkọ́kọ́ nìyẹn ẹ̀rí lórí bẹ́ẹ̀ ń bọ̀ wá ẹlẹ́ẹ̀kejì onítàhídì alùlùhíyà alùlùhíyà wọn ní ìmáná àlẹ́bàdà tó ìtumọ̀ Allah ní al-ma'lum ẹni tí ìjẹ́ kéèyàn rojú tẹlòmíì hmm. ẹni tí a mọ̀ sìn òun là ní Allahu hmm. àwa ní ìtumọ̀ rẹ̀ ní ìfúrọ́dù lọ ìta aláde àfààní ìbàdì kó já sí pé gbogbo tọ́mọ ẹ̀dẹ́ nìyẹn yóò bá ṣe gbogbo tí tí ń jẹ̀dá hmm. yóò bá ṣe pátápátá kó ṣe fádẹ́dà nìkan mọ́ òun là ń pè ní tawhidu al ẹ wàá rí eléyìí sẹ́yìn tó mẹ́ta la pè é <laughs> eléyìí rẹ̀ sẹ́yìn wá níta àkọ́kọ́ tá a ti dárúkọ tẹ́lẹ̀kejì tá a padà wá sọ nípa rẹ̀ àwọn méjèèjì ń ṣẹ́gun sí eléyìí Hmm. ọmọ ọ̀dọ̀ ni wọ́n jẹ́ fẹ́lẹ̀ hmm. ìtọ́kasì ni wọ́n jẹ́ fẹ́lẹ̀ olùpeni lọ síbi eléyìí ni à ń méjèèjì jẹ́ eléyìí hmm. gangan òun la dé borí. à ń padà bọ̀ wá gẹ́gẹ́ bí ohun tí àkórí ọ̀rọ̀ wa ń jẹ́ ètò pàtàkì tàwíìdù eléyìí òun jẹ́ nǹkan tó já sí wípé ó jẹ́ ẹ̀sà púpọ̀ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta kódà tí o bá ṣe torí eléyìí ni ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala Hmm. kò sì ní sọ nǹkan kan nínú àwọn ìwé rẹ̀ hmm. kalẹ̀ fáwọn ẹ̀dá hmm. tó bá ṣe pé ni kákan balẹ̀ ni ni káwùwà ni ọlọ́wọ́ bá lè dá wa dá làákà ìwà ká mọ̀ fìyàn. àmọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní àwọn ibi tá a ti máa ọba nínú ló fà tó ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sì gbé àwọn òjíṣẹ́ rẹ̀ dìde tó ṣe sẹ́ǹjì àwọn ìwé rẹ̀ èyí tí ń jẹ́rìí gbé al'uluhiyya ẹlẹ́ẹ̀kejì ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sọ́tù annahali aya 36 wọ́n ni wọ́n lápàdé bá átìnà fi kulli ummati rasulan àni àìbòdó lọ hawa jìtá nìbú àtọ̀kọ̀ kò sí ìjọ náà báàrùn hmm. òjíṣẹ́ sí wípé ọlọ́ọ̀nìkan ni ẹ̀sìn hmm. ẹ sì jìnà sí ìmọ̀ amúrogún pẹ̀lú ọlọ́ọ̀bà hmm. tí ń dàbí ìdá ẹ̀pẹ́ ọlọ́ọ̀bà òfin nǹkan mìíràn àwọn òjíṣẹ́ tó tayọ eléyìí ẹ̀rí mi náà wà òjíṣẹ́ Muhammad ẹni tó mọ ọlọ́ọ̀bà jù ìtàṣírí jẹ́ yóò mú hmm. wípé kò sí ohun tọ́lọ̀ ọba lọ́sàn-án wáta láti torí rẹ̀ náà òjíṣẹ́ tó sì torí rẹ̀ sọ àwọn ìwé ẹ̀kalẹ̀ tó hmm. tayọ tọ̀fíjú àlèwòlòríyà hmm. ìfi ìjọsìn iṣẹ́ ẹ̀sì ẹ̀dá fún ọlọ́ọ̀bá nìkan ṣoṣo mọ́. anábíà Muhammad ó divine ó sàlàyé tá n pè ní alẹ́sàn ìṣe dáadáa kọ́lá ọmọ pẹ̀lú àwọn wá sàlàyé rẹ̀ ó ní àǹtá àbùdàlọ́ha ká ànàká tààrọ̀ kọ́ sí ọlọ́ọ̀bá ya subhanallah fa in lam takun taro fa innahu yaraka bí o bá tiẹ̀ rí òun ṣe kí ni mm. òun rí ọ mm. ìyẹn ló fà á tọ́lá ọba lọ́sàn án wà tọ́lá ti sọ pé gbogbo ẹni tí ò bá fi ìjọsìn rẹ̀ mm. ní gbogbo ojú kan káàbù sí òun nìkan ṣoṣo mọ́ kó má bá nǹkan kan ní ìpọn níbẹ̀ kò sí bí gbogbo ayé ti ròyìn rẹ̀ lẹ́nu ilé tó ẹni burúkú ni lọ́dọ̀ tòun kò sì ní jèrè dáadáa kankan tó bá táyé sí hmm. ọkọ̀ jí múná ìlà máa àmì lómi ní àmàlí ọjà àlìnáwó àbá á mọ̀ hmm. sí ọ̀rọ̀ ètò orí wọn lọ́wọ́ bá ti sọ àyà ìkalẹ̀ nípa tó bá ti sẹ́gbìlà òkè ọmọ gbogbo tí káyé láyà hmm. ní iṣẹ́ olórí irú àwọn ẹ̀dá báyìí wọn lọ́wọ́ bó bàjẹ́ ni wọn ní fún wọn lérè kankan níbẹ̀ eléyìí jẹ́ ẹlẹ́kejì torí àsìkò ẹlẹ́kẹta wọn ni tọ́hídìlà Mm. ká jẹ́ kí ìròyìn ọlọ́run ọba àtolúkọ ọlọ́ọ̀ba máa jẹ́ sọ ọlọ́ọ̀ba ká sì mọ́jà kankan níyàn mm. ká sì mọ́ bá wa tùmọ̀ bó mm. ti ṣàlàyé nǹkan rẹ̀ bó ti sọ́mọ nínú àlùkò ankarim àti orí àwọn ohun sílá Muhammad wọn náà ká jẹ́ kó sí kíni ká jẹ́ kó jẹ́ àlàyé lórí àwọn nǹkan wọ̀nyí àbí ẹ̀rí lórí yìí wá ni wípé ká lọ síbi tí gbogbo èèyàn ò lè mà tí wọ́n lè bọ́yé ẹ̀rí tàkọ́kọ́ tàwhídì rùbùbíyà hmm. ẹ̀rí tẹ́lẹ̀kejì tàwhídì lògùdúyà hmm. tẹ́lẹ̀kẹ́ tàwhídì hmm. làsmá wàsífàt gbọ́dọ̀ ìgbólóhùn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó sọ wípé alhamdulillahi rabbil alamin ibẹ̀ láwọ̀ ẹ̀rí gbogbo ẹ̀ sí àti rí ẹ̀yẹn bí káwò nígbà tó lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala tó ní alhamdu gbólóhùn ni wọ́n tọ́ka sí tàwhídù kángun sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo mọ alihamdu inú rẹ̀ láti rí wà ní lillahi tọ́lọ́run ọba ní í ṣe. ẹni tí ó jiyàn kó sẹ́rí padà lọ sínú àdéhùn kùtù sí yìí ìgbà bóyá ní gbólóhùn alihamdulilayi yóò ṣe jẹ́ ẹ̀rí tàwáhídú alùmùmùmíyà kó sẹ́rí padà lọ sínú àdéhùn alùkùdù sí àdéhùn Abu Hurairah nínú Sahih Muslim níbi tí ọlọ́ọ̀bá lọ́sùnmọ́ wọ́n tara sí sọ pé kọ̀sántù sọ̀lá tàbí bẹ́ẹ̀ni wà bẹ́ẹ̀ ní abdi fine. ó ní mo pín ohun tí ń jẹ́ sọ̀látù ohun tó sì pè ní sọ̀látù níbi yìí oníṣọ́tù lè fàtíhà ó wá ní òkè àrókọ rẹ̀ náà ni sọ́látù sọ̀lá sọ́látù sọ̀lá àyàkùnmọ́ lọ ó wá ní òun pín hmm. ní dọ́gbadọ́gba láàrin òun àti ẹrú òun hmm wọ́n ní wọ̀lẹ̀ abdi ma sa àgbègbè tẹ́lù mi bá ta tààrà síra ìbéèrè ni ó mọ̀ jẹ́ tiẹ̀. fa idha qala al-abdu tẹ́lù mi bá ń sọ wípé alhamdulillahi rabbil alamin qala Allahu ta'ala hamadani abidi hmm. ẹrú mi ó dúpẹ́ fún mi nígbà tẹ́lù mi bá sọ gbólóyìn. Hmm. ẹ̀dá kò rí ìṣesí wò lẹ́rú hmm. orí ìjọsìn ìjọsìn sílá pè ní ìbádà wọ́n túmọ̀ sí pé alhamdulillahi gbólóyìn ẹ̀rí ni fún tawhidu al-uluhiyya hmm. asùnmọ́ al-Qur'an al-Karim hmm. bákan náà lillahi rabbil alamin hmm. eléyìí ń jẹ́ ẹ̀rí fún tawhid al-asma wa sifat alùpẹ̀lẹ̀ láàyè orúkọ tó pẹ̀lá rẹ̀ nìyẹn rọ́bì ìròyìn nìyẹn ẹ̀rí nìyẹn wípé ọlọ́ọ̀ bá ní orúkọ ó sì ní ìròyìn a sì gbé ọjọ́ ìfẹ́ lòmíì àwọn ìtọ́ka rẹ̀ agbọ̀dọ̀ kò jẹ́ máa jẹ́ bọ́lọ́ọ̀ bá ṣe wí fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bákan náà tawhid èyí ta sílẹ̀ àrùbùbíyà àti ìṣẹ̀dá lákọ̀ọ́kọ́ òun ni gbólóhùn ọlọ́wọ́ bá lọ́sàn án wọ́ta lá rọ́bìnrin àlàmì nínú súra nínú àyà yìí eléyìí ilẹ̀ rí hmm. ẹni tí yóò bá ṣe mọ̀ ìpè á rọ́bì àlàmì rọ́bì tẹ́ ti fi ṣe hmm. asifat hmm. ah, ẹ̀rí àlàsùnmọ́ wa asifat náà lẹ́tún padà lò ní ẹ̀rí tàwídìí àwọn òbí rí àyè á sọ pé ìdọ̀fàtì yìí lá tó ti di kéde tàwọn ó ti ti ta fúdù gbogbogbìyà torí pé iṣẹ́ tọ́lọ̀ bá ń ṣe ni ọlọ́run bá sọ pé òun tóun rí gbogbo ayé hmm. tóun dá gbogbo ayé tóun ní gbogbo ayé hmm. tóun pèsè fún gbogbo ayé hmm. tóun wá ń ṣe àlámọ̀rí gbogbo ayé tóun darí ẹ̀ eléyìí ìjókòó yóò wáyé pé àṣì ẹ̀rí ni fún tàfídù àgbègbèbíyà. jazakumullahu khaira ẹ ti jóyè wa ní sí pé nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ́ pé ó jẹ́ ẹ̀sà fún ọlọ́run òun náà ni tàfídù rògbòbíyà tawhidu al-uluhiyya àti tawhidu al-asma'i wa sifat hmm. níbo bẹ́ẹ̀ sí wá pè yí ta ló síwájú yín lórí náà fa èyí sáwọn sàbí bẹ́ẹ̀ àbíbò lẹ́yìn ti rí ìpín tẹ́yìn mú wáyìí <laughs> hayakum Allah. a ìbéèrè tẹ béèrè yìí ìbéèrè fún nípa púpọ̀ ni hmm. bẹ́ẹ̀ jẹ́ ṣe kọ́kọ́ àdójú rẹ̀ <laughs> bẹ́ẹ̀ ti gbé wá fún ni ó hmm. kà mí láyà èmi báwo hmm. ta ni nínú ẹ̀sìn tí mo pè nǹkan Masha Allah Tabarak wa Ta'ala. Ah, àwọn aláìmọ̀ kan tí wọ́n sì ń bẹ láwùjọ àwọn olùmọ̀ tí wọ́n wájú olùkórìíra ìpèpè àwọn ẹni ìṣáájú. Hmm. láti orí ahọ́n àwọn ẹni àsìkò yìí apá hmm. kan nínú àwọn ẹni àsìkò yìí hmm. wọ́n ṣe bíi pé sheikul islam ibn taymiya òun ló pín tàwáhídù sí mẹ́ta sáájú òpin táàbì yóò pin ibn taymiya ló pin àwọn tí wọ́n ń dojú àlámọ̀rí irú máwọn èèyàn lọ́wọ́ ohun tó yẹ ká èèyàn wá gbọ́yé àwọn àrí kódà ó fi á di wípé mú orúkọ kórúkọ wá fún àwọn èèyàn kan bẹ lórí ìpín yìí hmm. ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ torí ìmọ̀ bóyá ìpadà wọ́n wa débẹ̀ àwọn olùmọ̀ hmm. sáwájú sáwájú hmm. òun ni wọ́n ti kó ọ̀rọ̀ yìí sí ẹni tí ó bá sọ orú ẹ̀ lẹ́nu ẹni tó ní àkọlé pín tàwọ̀hìn sí mẹ́ta wọ́n jẹ́ pé lè wa wípé sáwájú ibùn tẹ́míà torí ibùn tẹ́míà tá à ń wí yìí ìgbàwó ló lọ́sẹ̀ yìí ó jáde kúrò láyé ní seven twenty eight ìjírá seven hundred and twenty eight ìjírá àwọn olùmọ̀ wá sọ pé sáwájú rẹ̀ láti rí ìkan nínú àwọn olùmọ̀ àwọn aṣáájú ẹ̀sìn rere táǹpẹ̀ ní Ibn Manda hmm. tó jáde kúrò láyé ní three hundred and ninety five hijira. Eh, ọ̀rẹ́ tó bí four hundred years àbí five kan báwo lọ́wọ́. bẹ́ẹ̀ni eh. mo ti ṣètọ́ka sí irú tí Ibn Taymiyyah tán gbóyé lọ́dọ̀ Ibn Taymiyyah hmm. bákan náà Ibn Battah hmm. tó ń jáde kúrò láyé ní three hundred and eighty seven years hijira lẹ́yìn bàbá ti tàkọ́kọ́ ni òun náà ti ṣètọ́ka sí irú bẹ́ẹ̀. Hmm. ẹni kódà Abu Hanifa hmm. àgbà nínú àwọn àyímọ̀ hmm. mẹ́rẹ̀ẹ̀rin a rí ọ̀rọ̀ rẹ̀ tó ń dá lórí wípé irú òpéhùn ni bó ṣe wà fún tàwáhìdù nǹkan ẹ̀yọ̀ kan sọ́wọ́n nínú àmú yá subhanallah àwa wò pé èyí tí ó dáa jù sẹ́mi pé Abu Hanifa ó sáwájú ó sáwájú àwọn méjèèjì tá a mẹ́sàn yìí torí Abu Hanifa jáde kúrò láyé ní one hundred and fifty years ìjìrá ajá sí pé tiẹ̀ ṣáájú ti ibnu manda àti ibnu bàtà àìṣùà tàbá wá tọ́ka sí ọ̀rọ̀ tiẹ̀ hmm. yóò dà púpọ̀ a sì hmm. lè mọ ibo lọ̀rọ̀ tí ibnu tẹ́míyà hmm. tó sọ tí wọ́n lérò pé òun lẹ́ni àkọ́kọ́ tó sọ ìgbóhùn ti wá. èyí pé ẹni tí bá sọ yín nísìnyí àwọn tí ọkọ̀ọ̀kọ̀ lọ bá wínú. àwọn tí ọkọ̀ọ̀kọ̀ lọ bá wínú kó tó máa bá ibnu tẹ́míyà tó bá já sí pa tọ́ sí bá wí. tó bá tọ́ sí bẹ́ẹ̀ ẹ <laughs> bá tọ́ sí bá wí. lọ wọnú sílà الإمام أبو حنيفة نعم. تانتو ني الفقه الأكبر نعم. بابا يسوى قنبه كي قالوا كل وقع قسل ودوية نعم. بابا يمي والله تعالى واحد لا من طريق العدد ولكن من طريق أنه لا شريك له لم يلد ولم يولد ولم يقل له كفوا ahade la yushbihu shay'an min al-ashya'i min khalqihi wa la yushbihu shay'un min khalqihi lam yazal wa la yazalu bi asma'ihi wa sifatihi adh-dhatiyyah wa al-fi'liyyah ni mo bóyá tin sọ ẹ tu ba yin ah kan lókù ah bàbá yìí sọ pé ẹ̀rí wípọ́lọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọba àṣọ ni a ní kì í máa sọ̀rọ̀ nípa ọ̀ka kí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀ka bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹyọ kan yẹn hmm. bẹ́ẹ̀ lè rí mi kà ní méjì wọn hmm. kọ́ làá mọ̀ sọ nípa ìfọ́lọ́ ọba jẹ́ àṣọ ṣùgbọ́n ìjà àṣọ náà ọba hmm. òun ni wípé kò lórogún ó jẹ́ ní kò bí mẹ́nìkan òbí kò sì sí aláfijọ́ kò jọ nǹkan kan nínú ẹ̀dá rẹ̀ kò sì sí kankan nínú ẹ̀dá rẹ̀ tó jọ hmm. kò yé máa bẹ kò sì ní yé máa bẹ hmm. láti ìgbà pípẹ́ wá àti láéláé hmm. pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àtàwọn ìròyìn rẹ̀ èyí tí ń jẹ́ ti pàápàá bó ṣe ń jẹ́ lọ́dọ̀ ara rẹ̀ àti tí ń jẹ́ iṣẹ́ ìṣe rẹ̀ eléyìí àwọn bùkátà sí àgbọ́yé káṣí ẹni tó tọ́ka síbi tá à apẹ́ ah, ká tó bẹ̀rẹ̀ kò lè jẹ́ aráyè fi ìbéèrè lẹ̀ àti pé ọ̀rọ̀ náà ṣẹ̀ bẹ̀rẹ̀ náà ni ká gbọ́ lágbọ̀ọ́ra dáadáa ká má mísẹ̀ lọ́la náà o ká lè gbogbo àwọn tá a gbọ́ ká tún pé àyẹ̀wò ká wá gbọ́ àlàyé tó ló sì pàtàkì gan ọlọ́run wà lẹ́kọ̀ọ́ lákọ́sọ àjọ ọlọ́kọ́ bá sàrán sheikh wà lẹ́sàn sheikh abdulhakeem abdulhamid ọlọ́run أستغفر وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته